الله دفع الضرورة ورفع الحرج يقول سبحانه فمن اضطر غير باك ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته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 ẹ̀bẹ̀rọ náà wọn sọ́fàánù káàkiri gbọ́dọ̀ yé wa wípé ìṣẹ́jú ń pè nílà ìlú nílà ìlú nílà ìyá máa ń gbìyànjú ọlọ́run òde ló dé ó sì ní àwọn òbí káàkiri mọ̀ wípé ìnira ní gbìyànjú nǹkan yìí tó jẹun sí ni a lè nira lè gbìyànjú níbí ìbádọ́lá lóbi jáde ní ẹsẹ̀ ọ̀rọ̀ kẹ́ńtẹ́ tí máa ń jáde lẹ́nu àwọn olùmọ̀ wọ́n á sọ wípé àtọ̀rọ̀rọ̀ tu tòbí tó ìmàkùrọ̀ wípé fẹ́ rí àwọn ìnira ìnira bá mú yẹn ìmọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ àwọn nǹkan tó ti harọ́ nínú ṣẹ̀ríà kí ni wọ́n tó ń pè ní tọ̀rọ̀rọ̀ àwọn ìnira yìí. òun lè tún ti fọ́ ọmọ adúró lórí ẹ̀kọ́tì sísọ sísọ ẹ̀mí sísọ ọmọ sísọ làákàyè àti sísọ dúkìá ẹ wá rí ìnira yìí ọlọ́run òkè tó ti èdè fi hàn ní lọ́tà ni àbí lọ gbé kẹ́kẹ́ kalẹ̀ tí wàá lọ sí tí àkọ́kọ́ ìwọ tá wò pé nira fẹ́ gbé wa ṣe nǹkan tí ṣe àtọ̀ yìí nǹkan yẹn gbọ́dọ̀ jẹ́ mọ̀tà akíkọ̀tà ńlá mọ̀tà wà sínú ajá sí pé ìnira tòótọ́ ni tí èsì ń wò pé òun yẹ kọ́ jẹ́ nira ó yẹ kí n lọ sí nǹkan yẹn ọ̀rọ̀ òun àlè sáré nǹkan yẹn dànù bí wọ́n ṣe mọ̀ṣọ́rọ́ pẹ̀lú ìlànà ìjọba ṣẹ̀rí àmú àti kárọ̀ ní àárọ̀. ìbádàlá wọ̀ya ìkwàtẹ̀ tì máa ẹ̀rí inú èyí tó jáde pé ìnira tó tọ́jú. òun náà ní tó lè tí wọ́n fi lọ́rọ̀ ní òun ní kí ti ikú pààyàn. bíbi pé wọ́n fi wá lọ jẹ òkú ẹran ìyẹn ni ọba adẹ́dà sọ nínú suratul Ma'idah ayé ẹlẹ́kẹta àwọn sọ̀rọ̀ tó lọ bí mọ́tòmọ́tò ti nà wáyé ọdún tẹ̀lé níbi ìlẹ́kẹ́ ẹni bí bá pa tóbi wá lọ rọ́ọ̀lù nǹkan tí sẹ́rí apẹ̀ ní àrọ́ọ̀lù ní òkú ẹran láti jẹ ìdèké láti fi yàgbọ́ ọlọ́run ọba sọ̀hálà kò túmọ̀ pé jíjù òkú ẹran ti dá ọ ìgbà ìgbésẹ̀ fa iná lọ àkọ́kọ́rọ́ rọ̀bì. ọlọ́run bá máa forí jẹ nìyẹn adẹ́sì kẹrẹ. inú kẹsí nira lè gbé yẹn ṣe òun náà ni àdúrótò tó lè ṣẹ́yìn máa tẹ̀lé kókò kéèyàn wí gbólóhùn àìní gbàgbọ́ ṣàdédé ìyẹn wá pé àárín àwọn mùsùlùmí kóòlù àwọn ṣẹbọ tí wọ́n ń ṣẹbọ sọ́dọ̀ àwọn bá sọ̀ hàn wọ́n bá kéèyàn wí òdẹ̀sẹ́ nìkan tó lè gbèjà yẹn fẹ́ wọ́n bá náà fi kọ́ dáko òrìṣà wọn o ìwọ́n náà bá dáko òrìṣà yẹn. a sọ pé wọn léyìn ẹsẹ̀ yẹn ti pé púpọ̀ ṣùgbọ́n náà ọba subhanahu wa ta'ala aboríjì yẹn nítorí pé ìjẹun ní ipa lọ́wọ́ ayé ìnira ló kó yẹn. ìyẹn lọ́wọ́ ọba ọba adẹ́ta tó sábà náà ayọ̀ ọgọ́rùn-ún kàti mẹ́fà ọlọ́run wa wọn dákàrọ́ ní lẹ́ẹ̀ni ní báàdì ìmáàdì ẹni yóò gbọ́ bí ẹsẹ̀ ẹ̀ nígbàgbọ́ ọlọ́run ọba sùhánà lẹ́yìn tó ti nígbàgbọ́ tẹ́lẹ̀ aláìsí gbàgbọ́ ní tòótọ́ ẹ̀là mọ́ni fóònùkiri hà àyàfẹ́ ni tí wọ́n bá jẹ nípa lóbi sọ̀rọ̀ ẹ̀ nígbàgbọ́ jáde lẹ́nu ọ̀gbọ́n tó kò mọ̀tìmọ̀ ẹ̀dùnú ẹ̀dùn ìmáàdì tọ́jà jáde bí ọkàn rẹ̀ lélẹ̀ nípa ìgbàgbọ́ irú èyí sai a bawa Ammar bin Yasir radiyallahu ta'ala an kono ko ba ni on sa bawa àwọn se ko tàbí de lo gba mo ba ni ko gbolo ahụ. ko àwọn agbára ma so òjijì ọlọ́run sọlọ́lá ṣẹlá ní kódà tí wọ́n wá sọ pé kò wí láì ní ìgbà wí obìnrin ní ìnira òun ló gbé ẹ̀sìn kan báyìí ìdájọ́lá ẹ̀yẹ ló fi ọlọ́run ọba nínú àwọn ìwúdáfà fìlà lórí bí èsè pàápàá sẹ́yìn fáwọn akẹ́kọ̀ọ́ fìlà lórí ọlọ́run náà fún aláfẹ́rẹ́ inú àlùkò àná alákọ̀ọ́lẹ́ nípa àwọn ẹni tó yẹ kí wọ́n ṣe hijrọ́ tí wọ́n wá ṣe hijrọ́ wọ́n wọ́n wá di mẹ́kíà àwọn ọ̀sẹ̀ kọ́kọ́ abẹ́ lọ fèsì àwọn mùsùlùmí láti lọ bá wọn jà wọn ò gbèlà lórí mi ẹjẹ́ àtẹ̀lé wọn jáde lọ àdàlá. àwọn ti gba ìsìlámù sí wọn wọn á tẹ̀lé àwọn ọ̀sẹ̀ wọn jáde lọ sójú ogun láti lọ fèsì àwọn mùsùlùmí níbẹ̀ ni ọlọ́jọ́ wa ti bá wọn níbẹ̀ ni kú ká wọn mú làlórí eléyìí làlórí tí ọwọlé ní o kí ni mo fẹ́ gbẹ̀yìn ọ̀rọ̀ ojú tí wọ́n pààyàn lọ bí wọ́n pààyàn yóò ní wọ́n padà kú náà nígbà báyà ọlọ́run bá sùhánà ọ̀tá aláwá múrò ilé wa pé irú ilé kí yẹn kẹwò pé làlúrí ni kẹkọkẹ lọrọ lù bẹ́ẹ̀ ọlọ́run wá múrò wá pé làlúrí ọmọ ọrùn ilé yẹn àtàmọdá làlúrí báyìí ọlọ́run ní tẹ̀sẹ̀ bí nàta wà fún ahọ́mọ ìmọ̀lẹ̀ ìṣà àwọn ẹni táwọn màláíkà gbẹ̀mí wọn wọ́n gbẹ̀mí wọn lọ́ọ̀dí ní àwọn òṣèlè wọ́n mà kóra wọn bí ọlù bí máa kóńtò wọ́n àwọn màláíkà sọ fún ọ pé kí ló dé tẹ̀yìn fún wa láàrin àwọn ọ̀sẹ̀ bọ́dẹ̀ tó àwọn òṣèlè قالوا كنا مستدعفين في الأرض wọ́n wá dáhùn sí bẹ́ẹ̀ ni ọ̀lẹ́ ni wá wọ́n sọ wá dọ̀lẹ́ lórílẹ̀ ni láti láǹfààní wa ń sọ ni wà sí à sílẹ̀ ọlọ́wọ́ ọmọ ọ̀fẹ́ ni abẹ́ láró ìdarí ìtọ́jú àádìrú ìhà kẹ́yẹ bá fún ọdẹ fi ní síbi tí wọ́n fi àwọn mùsùlùmí jáwé sẹ́yìn sí ìjàmbá ọlọ́run ti sẹ́yìn wà àwọn ènìyàn kan lórí ní ọwọ́ ilé o kò lára nígbà máa wá fún ìṣàkàtìyà wọn. jáde dámọ̀ ní gbogbo àwọn ènìyàn wọ̀ sá àti mọ̀síyàrá kí wọ́n á ní jáde dámọ̀ ènìyàn parí ọ̀rọ̀ rẹ̀ tó burú pọ̀. wáyé àdàlà ẹ̀yin arúgbó ọlọ́run wọ́n lè ní ìyẹn lè fi tàyámùmù sọba ti já síbi ilé yẹn orí omi ó tó mẹ́ẹ̀lì kan ó tó mẹ́ẹ̀lì kan bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo aláfáàjọ ọ̀kadà àtọkọ yìí o nígbà ọlọ́pàá obìnrin mẹ́ẹ̀lì kan tí ó fi dé tí ó fi gbómi dé nínú àwọn ìlàlórí lọ́pọ̀lọpọ̀ orí máa ń gbé wá nìyẹn nínú ìlàlórí oníkẹ́lómi kẹ́ òkè ìkànnì yìí ti ń ta ní ìnígbàwẹ̀ Ramadan lónìí láàrin àmì tó ti fi kọ̀ wọlé ìbádàlá àwọn làlórí oríṣi wa tó pọ̀ lásìkò wa rí nínú ẹnikẹ́ni ni máa mú ògógóró wọ́n lè ní kílódé á ní àtúnjẹ̀ sí náà ni jẹ̀dí tí ń yọ òun lẹ́nu yìí náà lójú wọn máa mú ògógóró làlórí ni kò wú òun èso kù sí fa òun èso kù sí jẹ̀dí yìí lọ lágbára tí ìbá sì lè tọ́lọ́ sí yẹn òní jẹ́jẹ́ tí ó tètè lọ nínú àwọn làlórí ní yẹn ilé eré wọ́n ti rẹ́jẹ nílò ọ̀sẹ̀lẹ̀ wọ́n ti tẹ̀ kárùn ún mi jí pépé dáadáa kóun jẹ́ni tí ó lè máa gbára gbátáká àwọn là lórí tí ọwọ́ lé nínú àwọn là lórí tí ọwọ́ lé ti fẹ́ láwùjọ wáyé ọ̀hún náà là lórí pé ọmọ mẹ́ta náà láàbì ìyẹn kí lórí lẹ́yìn ti sọ pé lẹ́yìn lẹ́yìn fi ọmọ ni àbọ̀bá dẹ́dà lè sọ ọmọ ogún yẹn wọ́n ní bẹ́ẹ̀ ni nítorí pé ọmọ wa ti pọ̀ ńlẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn náà ni pé jíjẹ bí mo wọ ọ̀rọ̀ nínú àwọn là lórí tí ọwọ́ lé òun lẹ́kẹ̀ẹ́ rí àwọn míì wọ́n bá lọ ìmọ̀lẹ̀ àti sọ́ọ̀sì ni wọ́n bá máa lọ gbé bẹ́ẹ̀ mùsùlùmí láti mọ́ sí tẹ́lẹ̀ ìṣẹ́ kí ló dé yóò di fẹ́ rí ààrẹ tí ń bọ́ wọn jà iná rí ẹ dákun pé wọ́n ń kún yẹn lábẹ́rẹ́ ń tọ́jú àti lẹ́yìn àti mọ̀lẹ̀ tó ń tọ́jú yẹn bẹ̀ ẹlòmí lè ní nítorí ọ̀rọ̀ ọ̀sẹ̀ ní iná rí nítorí ipò táwa ìlú yẹn wọ́n tún lọ ilé mọ́lẹ̀ bí wọ́n ti mọ òrìṣà wọ́n lọ lọ́sọ̀ làdúrí nì làdúrí lólóṣèlú lẹ́yìn sí lẹ́lẹ́ ní kó tún kó òṣèlú bíbi tó àdúrà àjẹlẹ̀ bọ̀ nínú àwọn làdúrí tí ọ wọlé òun ni kẹ́lò ní kọ́lọ́ sí akẹ́kẹ́ òrùkóòrùn iná tọ́ba adé dàgbà yìí pé wọ́n la yóò fi lè hàn sáà nínú àìsàn àdà ẹnu bí lè lọ górí èèyàn ẹnu bí lè lọ pa èèyàn ẹnu bí lè lọ sagbèrè ẹnu bí lè lọ díyàn gbé gbogbo àwọn oníṣẹ́ aburú ẹ̀ lónìí lè lọ sí jẹ́jẹ́ bá ní kí ló lè á lè torí owó yìí náà lè á ká jẹ́ àwọn akúkú kàwé àríṣẹ́ nínú àwọn làdúrí tí ọwọ́ ilé ẹlòmíì ó lè sóbìnrin ní ìjọba máa lọ sí sẹ́nílé iṣẹ́ káwà òǹtẹ́ẹ̀lì àwọn ilé ìjó burúkú tí wọ́n kọ́ káàkiri yẹn ní ọba máa tó ara rẹ̀ lẹ́ẹ̀káàkiri bẹ́ẹ̀ ọgbọ́n kí ló dé wà láyé ìwú tó ṣẹlẹ̀ sínú ọlọ́run ní jọ́sẹ̀ kí ló ṣẹlẹ̀ sí ọ yóò ṣẹlẹ̀ ọgbọ́dọ̀ máa lọ́gbọ́n yẹn lè lójú sí títà ní títà ẹgbẹ́ ní kó orí bẹ́ẹ̀ ni wọ́n máa pọn lówó lórí gbogbo àwọn ilé yìí náà là lórí bí ọwọ́ lé ẹnu ní ó sì lọ rọ́ọ̀lẹ̀ ẹnu táǹkì ìlà òun náà sì mọ̀ fún wíwí wọn gbá fẹ́ ọ lẹ́yìn tá a débi sọ lọ́wọ́ àṣálá tó ti sọ fún wa yìí pé àníṣe ẹni tí ń jẹ ìlà ní báńkì rìbá gbogbo wọn pátá sàwáà ni wọn nípa ìbíjìnlẹ̀ sí ti ọ̀rọ̀ kẹ́kẹ́ náà jọ ni wọn. wọn á ní kílẹ̀ tẹ́lẹ̀ ìbí bẹ́ẹ̀ bá ti ń wò yìí àwọn òkú ju ẹni bẹ́ẹ̀ ti yé ni làlúrí náà ni làlúrí ló gbé yẹn lélẹ̀ àáká ìdí àwọn àti fi àti kàwé nígbà wọn á kàwé kọ́. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مصالح الأمور والأسئلة إنه هو الغفور الرحيم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 وراقبه في السر والعلن هناك دوافق اخرى للضرورة في قواعد ما تعلم أو لكنات الباب في تسيطة ودعبة جلال يولي لمو يزيل تسيطة دماغه في ميته يضمك عليه لما لكي ما أبيح للضرورة يقدر بقدرها ìwọ̀n tó bá ti ní àárọ̀ ọ̀mù ni àtìlẹ̀ tó ń torí para níwájú tẹ̀ ìwọ̀n bá wọn bá ní ìsinmi kan láwùjọ. lápẹ̀rẹ̀ àárọ̀ òun ló jẹ́ kí èèyàn sọ pé dókítà lòun kọ́ máa wá fi ọwọ́ kí ara obìnrin tí wọ́n ní kí lóde olóhùn tọ́jú rẹ̀ bẹ́ẹ̀ tí ọ̀gá tọkùnrin tí ọ̀tọ́jú ẹ̀ mọ́jú òun náà lọ ìwọ̀n ọba bí tọ́ bá ní ìdí lára rẹ̀ lásán ní ọ̀tọ̀ ọ̀dọ̀ هنا بما جاز لعذر بطل للزوال ìwọ̀n tó bá tẹ̀tọ́ nítorí kọ̀díṣàn kan tó ní báyìí tí kọ̀díṣàn yẹn bá ti kú báyìí ní ìgbà yẹn ti lọ nìyẹn ìwọ ni pé yẹn pa á ti yòó lábẹ́rẹ́ ní ẹni tí ọ̀gá dùn ṣẹ̀rí àtọ̀kùntàn lè fà àwẹ́ rẹ̀ àwẹ́ rọmọdọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti gbádùn báyìí ọyà tètè mú àwẹ̀ rẹ̀ kọ́ máa gba àwẹ̀ lọ́dún. nínú àwọn oṣù tó ti ọ̀rọ̀ lẹ lórí òun náà nípa ẹnu kan ṣẹ́kọ̀ọ́ tó tẹ́jìlì bó ta ìdí ẹ̀rọ. gbogbo ohun tó bá jẹ́ nira táwọn náà rí pé nira lélẹ̀ fúnra ara rẹ̀ ní wárọ̀ bí ìrìn àjò torí yá ìrìn àjò gẹ́gẹ́ bá nẹ́ni sọmọ ẹ̀sẹ̀lá ti tọ́ mú wa inú rọrùn bí bẹ́ẹ̀ òṣìṣẹ́ ní ẹ̀ bá sí ìrìn àjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà àti ìkàtọ́ jẹ́ yẹn ń bá bí irú kí àmọ́ àwọn àmọ́ ọ̀dà àbúwá yẹn wàlá ìlera ni fún ara ẹ̀ ní wárọ̀ èyí ó sì fẹ́ sí ọkùn jẹ́ tàbí lójú ìwọ̀yẹn náà. bákan náà ló ṣe lójú òun ti fi àlẹ́ amúrí ìdá àtọ́ ọ̀tẹ́ta wà ìdá ìtẹ́ta àlọ́ ìyẹn ni fi asúgbọ́dọ̀ fún wọn tí wọ́n fi hàn nínú ọ̀rọ̀ tí nǹkan bá kú táà mọ̀ káwọn náà ní ìgbà yóò ti fẹ̀. tọ́ba tó ti wá fẹ́ jù débi bá ti tù ní wọ̀ lábẹ̀rẹ̀ ní ìṣẹ̀rí àyọ́yá ẹnu ìyàwó nígbà tẹ̀sí wá sí fún sí ọ̀gbọ́n. bákan náà ẹ̀yìn ẹ̀kùnkùn rẹ̀ ló ti kọgbà ẹnu ìyàwó kí ẹ wá sí fún pé àlùbàjẹ́ tó àti tù ti wọ̀ ọ́ lòdì ẹgbẹ́ ńgbà ká lè sọ̀rọ̀ ẹ̀ sálá kọjá lulu kọjá pé kò ní kó ìpalára bá obìnrin rẹ lóbi jẹ́ pé wọ́n fún wọn sí láàmù níbi ohun tí lọ ní ìgbà lórí lájọ́ wa sí. nínú àwọn òbí tó ṣe la lórí pé ìnira mú wa lábílé òun náà ní kílá wá sí bàbá àjèjì wọn là àrọ màmá àjọ lùrọ. kò sí ohun jẹ́ dandan sí ìyàwó ti lágbára wọ́n ní kẹ́ni kẹ́ni àdókò kí òun ní wo ni ẹ̀rí bá tẹ̀lé sọ́dọ̀ lọ́wọ́ àmọ́sọ́lá ọ̀sọ̀ fún afárá àmọ́ra mùsùlùmí rọ̀lì ọlọ́run dàlẹ́ àti wọ́n ní máa kí òun nínú wà ní lọ́m tẹ́tẹ́ tó bá lágbára kọ́kọ́ àìlà jókòó mi tó bá tó alágbára kọ́ ẹ̀gbẹ́ lílẹ̀. bákan náà àwọn ọ̀dẹ tó dé ọ̀hún náà ni pé àtàhárí ẹjú tó fi máa jáwó wá láti kó ìwádìí ò fi ìyẹ̀jú níbi ohun tí làlórí bá fẹ́ mú ọ sí wọ́n ní lápẹẹrẹ ní ìsìn ẹran méjì ni wọ́n ti paálẹ̀ ìkan bẹ wọ́n tún bú rẹ̀ nílànà ẹsẹ̀ ríyà ìkejì bẹ òkú fúnra rẹ̀ ọgbọ́dọ̀ sọpa ìwo ni wọ́n tún bú rẹ̀ nílànà ẹsẹ̀ ríyà ọ̀gá ìwé nílànà orí ni ìbáraẹnìjòkó ẹrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ̀ẹ́sì ni rábà mọ́ yẹn tí ọjà tó méjèèjì lọ́wọ́ alẹ́ èèyàn tọpa èwo ni wọ́n tú téèyàn ò lè filẹ̀ èwo ló kúkúra rẹ̀ bákan náà máa wọlé tó ti ọ̀rọ̀ la lórí la lórí dáwì òun ni pé ìdàgbà ẹlẹ́mọ́ ni ọ́ àádá ẹlẹ́mọ́ kùnà ìwọ tó kọ̀ fún yẹn téèyàn ò fi ṣe tán tí nǹkan yẹn bá ti kúrò ìwọ ta ni a máa tì yẹn á padà máa gbé ni ẹwọ bí irú obìnrin tó ti pé ń ti kírun ìṣẹ̀lẹ̀ àtọ́jú kó má kírun. ọba ti ti ilé ẹ̀jẹ̀ yẹn sọ́ọ̀bù báyìí tó ti mọ̀ra tán ìrún ta ni wọ́n má kíyàn yóò sáré padà sílẹ̀ nínú àwọn oṣù tó di ọ̀rọ̀ lẹ lórí òun náà ní kọ́ ayé dàkẹ́dà níbi sọlọ́lá sọlá sọ ibi là tọrọrọ wọlé àdìrọ̀ má fara nìyẹn tọ́jà pé wọ́n gẹ́ ni wàá pinlẹ̀ ìnira wọlé àdìrọ̀ má sì fi nira sẹ̀fẹ́ ní tọ́ba ní ọ lára. wọ́n ní ẹ̀rọ ṣe déédéé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùhánà tọ́lọ́wọ́ bá sọ báyìí pé látàtúlẹ̀mùn wọlé àtọ́sílẹ̀mùn má sàbòsí bó ti jáde tó àgbọ̀dọ̀ sàbòsí fún ẹ̀yìn náà. nítorí pé ìkíni kejì nínú òṣèré àlójútìyà tọ́gẹ̀dẹ̀ wáyé ẹ̀tọ́ bẹ̀rẹ̀ àbòsí olùkọjá àlàyé wọ́n ní àjọyẹ̀ ẹ̀tọ́ ajọ́ kí wọ́n sàbò sí fún òun náà fi oró sí oró òun náà ó fi jìyà jẹ lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ aláṣẹ nípa pé kò tó ṣe ìdájọ́ àwọn aláṣẹ nínú àwọn oṣù tó ṣe lẹ́lórí òun náà ti fi àtọ́rọ̀ yóò dáa ìwọ̀n tó bá jẹ́ ìdìrà ìwọ̀n tá a sì dànù ní ìtumọ̀ tá a bá sì dànù bìtòrò bìtẹ̀lì mà pẹ̀lú ọ̀nà tó lálàáfíà ni.

ẹ̀rí ara ní níyẹn ọ̀wá gbọ́dọ̀ gbé nira yẹn kú pẹ̀lú pé ọ̀fara ni ẹ lòdì. ọgbọ́dọ̀ lọ gba yọ̀ǹda lọ́dọ̀ aládùúgbò rẹ̀ bí ọ̀gọ́ ọmọẹ̀fẹ́ lè yọ̀ǹda fún mi a ní fi oró yoró. bákan náà ní oṣù tó ti la lórí ọ̀hún náà ṣe pé àdọ́rọ̀rù aṣáájú yorùbá lómi dọ́rọ̀rù akáàbì ìnira tó bá ti kókó a tàbí ẹ̀ dànù ni o lápẹẹrẹ ní ọlá àwọn èèyàn ti fi ṣéèkì kan lápẹẹrẹ nìkan ti fi bó ti lọ sí ìtẹ́jú owó mi nìyẹn gbogbo owó ní fẹ́ràn pé kókó làwọn dábàá máa ń jẹ gbogbo lóun náà gbé mi jẹ nìyẹn bá yarí pé sam àti kí wọ́n la ikùn ẹran àti níbẹ̀ líla ikùn ẹran yẹn owó àti dọ́rọ́rù àtẹ́tì ìdíra tó lé gbogbo ni áàbì sí dánù pẹ̀lú ìlú fiyè tó ló ń fiyè òun ni ká kíyèsí tàbí onídàbà kíkẹ́ ọ̀dọ́ ẹ̀rìn rẹ tó gbé yòówó báyìí kò sówó ní fi jẹun lówó ní náà lọ kíyàn wọ́n náà bó ló fi fún yàn lówó òní. nínú àwọn oṣù tó di ọ̀rọ̀ lẹ lórí òun ni pé ìdàgbà àárọ̀ tọ́sí mọ́ sẹ́dá táàdì tá a bá rí àwọn ìbàjẹ́ bí a sọ ìwòye nílá rẹ tóbi nínú ìbàjẹ́ bí ti yàn. àwọn amú ìjọba fún yẹ níbẹ̀ lápẹẹrẹ ní sẹ arídókítà ọbẹ ìjọba náà fẹẹni kẹkẹ ọgbádùn yọ kọ́kọ́ wò ìgbé ọkùnrin náà láwọn ọbẹ sí amọ̀pẹ́ nira yìí ǹjẹ́ kí ni àbájáde sí ìkẹyìn ó fi jáde sékè ṣe pé ìnira tó kún jù lọ yọ padà tó wà bẹ́ẹ̀ tọ́ba ti jẹ́ bẹ́ẹ̀ ìlú gbé ẹ òun lè yọ nínú àwọn ọ̀dẹ tó nílẹ̀ lórí nù sẹ́ríyà àwọn ẹni tó dá olùmọ̀fà ti di mọ̀fàtìdá mọ̀ọ́lá ìdájọ́ ìmọ̀fà rẹ̀. ìbàjẹ́ àti ìdànù kódà títí ìbàjẹ́ dànù láti dájú kánú nǹkan tó wúlò. òun ló bà á ní sẹ́rí àbábọ́sọ pé ká ṣe ìmọ̀ra náà kó tó di báńkì rẹ̀. ẹ̀rí ìyẹn ti kí dọ̀tí tó kù lára wa náà kó tó di báńkì nínú àwọn oṣù tó dé la lórí oníṣẹ́ gbogbo ohun yóò jọ bá ti wúlò tẹ̀lé ayọ̀ ìtàkùn wa gbogbo tó bá ti jẹ́ nira tẹ̀lé akọ̀kùn wa tó bá ti rí ilẹ̀ pé nira tẹ̀lé nínú àwọn oṣù tó dé la lórí òun ni pé àlèkè rọrùn láàyè mùsùlùmí akọ́lọ̀ báyìí ìnira ọ̀gbọ́dọ̀ bẹ̀ẹ̀tọ́ ìlòmí ìjẹun lápẹẹrẹ àwọn jàǹdùjàǹdù ní mú yẹn tó bá yà ìbá bá ní wọn pera rẹ á ọdún wàá ìlà pa ọpa wọ́n á gbé mọ̀ fún ìyẹn sí mọ̀mọ́ yìí àwọn ẹni tó sùn àwọn fún láwọn fà mí wọ́n láwọn ọkọ̀ ẹ̀sọ́ ẹlẹ́sọ̀ọ́ ní oníkẹ́jọ́ ọ̀bẹ bàjẹ́ nìkan ó sì máa rẹ̀ lẹ̀ kí wọ́n pa ẹ̀lì tó nípa bẹ́ẹ̀ ara ń ní ní ọgbọ́dọ̀ tẹ̀fẹ́ lómi jẹ́ o ọgbọ́dọ̀ tẹ̀fẹ́ lómi jẹ́ o lórí adé tí nira fi mú yẹn tí yẹn fi ta ní oníkẹ́jẹ́ ìyẹn ó sì àrọ̀ lórí rẹ̀ ìgbà ẹ̀yẹn ló ti ọlọ́run ọba ẹ̀jẹ̀ ká sọ gbogbo àwọn òde tó dé la lórí ọmọ àjàdí bá kà máa ní la lórí la lórí òun lọ́sà mọ́ mi fún mi lọ́rọ́ yòó ọlọ́wọ́n ní farajọ́ نسأل الله تبارك وتعالى ونقول اللهم يما يجيب المضطر إذا دعاه ويكشف السوء أكشف السوء عنا اللهم خذك من قوتك أسرنا واجبر برحمتك كسرنا وتولى بعناياتك أمرنا يا رب العالمين يا أرحم الراحمين اللهم كن للمسلمين فينا في كل مكان فرج همهم ونفس كوكبهم وأكل حسراتهم وتولى بنفسك أمرهم يا رب العالمين يا أرحم الراحمين أقيموا الصلاة يرحمكم الله تعالى